nǹkan kára wọn ní ṣàṣìyàn àjúkà ní kọ̀ọ̀rọ̀ àwọn àwẹ̀ ọ̀rọ̀ àyàn ọ̀rọ̀ ẹ̀mọ̀dá àyàn àwọn àwẹ̀ tó jẹ́ ọ̀rọ̀ àyàn irú àwẹ̀ àfáàrà ọ̀rọ̀ àyàn ni àwọn ẹ̀mọ̀dá ọ̀rọ̀ àyàn ni lẹ́yìn náà wọ́n ń sọ̀rọ̀ ìfọ́n kan àwẹ̀ súnnà báyìí wọ́n ń sọ̀rọ̀ ìfọ́n kan àwẹ̀ tó jẹ́ ti súnnà báyìí ọlọ́run ti kó iye wà ń sọ̀rọ̀ ayé lọ kárẹ̀ máa fọ́kà sí àdọ̀tẹ̀ táìmì tí àwọn èèyàn ń fa ọ̀rọ̀ nípa pé tá a lè ṣààrẹ̀ lọ́jọ́ Friday àbí ọjọ́ Saturday ẹgbẹ́ àràkábọ́ tó jọ Friday púpọ̀ ọ̀tá wà lé ẹgbẹ́ gbà rẹ̀ wọ́n náà sọ pé ìrìnàjò ọgbà rẹ̀ àbí ìrìnàjò káràkábọ́ tó jọ

káwọn bí ọmọ ìlàjọ àlè lóòótọ́ náà lórí kọ̀ọ̀kọ̀ wa máa bí àwọn àtúwà special báyìí gbogbo tó tó bá bọ́ sí agbáwẹ̀ kódà ìjọba fi hàn báyìí pé àràpàdé tó náà dìbò láyé rẹ̀ ẹ̀ka tó lọ́ọ́ lọ sí hajj tó ti hajj tó ti múra bí ẹ̀mẹ̀ta rẹ̀ mẹ́rin àmọ́ hajj tó náà ti hajj tó ti láyé rẹ̀ àràpàdé lẹ́yìn gbọ́dọ̀ onílà ọgbọ̀n friday

wọ́n ní wa àwọn ọjọ́ wà ní wọ́n bá rẹ̀ sí wọn tó bá lè kí àwọn commission tí ò wúlò yẹn kó máa dàwà láàmú ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wọn lọ́ba aláàkùrọ̀ àrùn ìtọ́rí náà قال إمام بخاري رحمه الله حديث 1081 باب الثياب أيام البيج ثلاثة عشر وأربعة عشر وخمسة عشر باب كما أقول ní أيام البيت àwọn ọjọ́ kòkó àwọn ọjọ́ kòkó kama àgbàwẹ̀ níjọ́ náà oníyàn ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá àti ọjọ́ kẹrìndínlógún láti pé ní ọjọ́ kòkó ní pé irú òní báyìí ní eight wájú bí thirteen bí márùn-ún ní ẹ̀rí kí malẹ̀ àti sáyọ́n malẹ̀ gan-an ìpínlẹ̀ àyàlè dé gbogbo funfun lọ bẹ́ẹ̀ ni 14th and 15th and 15th ìlú ìsìnmọ̀dé kú díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó di wà lómìnira ní ìlú àwọn ọdún ẹ̀yọ́ kéèyàn máa gbà rẹ̀ lọ́dọ̀ àti lè máa gbà rẹ̀. حدثنا أبو معمر حدثنا عبد الوارث حدثنا أبو تياح قال حدثني أبو عثمان عن أبي هريرة رضي الله عنه كما في ابن أبي هريرة رضي الله عنه سبحانه قال أوصاني خليلي صلى الله عليه وسلم إسلام إسلامي في دورا بقى آيومي يعني أنا محمد مني طويلة بمنا كما بعوين ثلاث أو متى صيام ستة أيام أو جمعة من كل شهر بوسوسه barakata duha kini ma yin raka méjì ni ga su duha bana otira qabla an anam kini ma sirutu mi fi su kini ma fi wadu odiwa fa uthaymin rahimahullah kuni ayi jodi ma ba ko ba kan bere su ko kala ni su ko pa kan pa su o ti dede to miss ẹgbẹ́ púpọ̀ friday ìgbàlódé hmm. saturday sunday. à ń bọ̀ wá kà á sí lédè ẹ̀ẹ́dì wọlé jẹ́ fún ọlọ́pàá náà àwọn ìyàwó rẹ̀ tí ń dáwẹ̀ lójọ friday ẹ̀ẹ́dì wọlé ní sọ́gbàwẹ̀ lánàá ni fún ọgbà lánàá fún ládì ẹ̀dì gbàwẹ̀ lọ́la olóhùn lánàá ní gbà which means kí gbọ́gbàwẹ̀ ní thursday gbàgbà lójọ friday àti ìjọba ti sọ̀rọ̀ ìjọba ìgbó gbàgbà lójọ friday gbàgbà ní àti ìjọba lójọ saturday náà lẹ́bí àti sọ̀rọ̀ ó ti yé wa ẹlẹ́gbà ọdún méje kí ni agbára lójọ yẹn kẹ́nìkẹ́n lẹ́bí kọ̀ fún wa lójọ friday nìkan lójọ saturday nìkan ó ti yé wa wallahu ta'ala alam in fact àwọn tó máa ń kọ́ àwọn ẹgbẹ́ yẹn wọ́n ní wá bọ́ ti ilé tí àwọn ìbábọ́ sójọ Ashura àti tọ́sọ̀ bọ́ọ̀bù láti tọ́sọ̀ friday friday ẹ̀mẹ́ àti friday mẹ́gbà ara èèyàn gbà wẹ̀ ni ó di yé wallahu ta'ala alim náà bí máa sọ fún wa pé buhari yàtà yìí alẹ́lẹ́ àwọn gbogbo islam gbogbo àwọn afá gba pé gbogbo afá súnnà ní mọ́ gbogbo afá gbogbo àwọn afá ṣe àwọn bàbá ní gbogbo àwọn afá súnnà gba pé kí àtò fẹ́jẹ̀ nílẹ̀ jù náà ni buhari ara morocco nìkan àwọn ará làwọn gba pé àmú ah, àti buhari lọ àwọn gbogbo afáàtún náà gba ẹgbẹ́ pé buhari àti muslim ní máa wà ní nọ́mbà 2 náà ni imam buhari lóun nìkan tabari hadith imam buhari àti muslim gbàgbà wa òun ni dára tuta ọ̀la òun náà lọ ga jù níbi wa nọ́mbà 2 náà ni imam buhari kí bàbá gbà wa nọ́mbà 2 ló lókè imam muslim ó di yé wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yé wa nọ́mbà 4 nǹkan bí wàá ní bíbí kan fáà abdulrafe nọ́mbà 4 nǹkan daraja méjì làwọn afá kà fún wa àní nàmbà wán bóyá ni Bukhari àti Muslim nàmbà tù Imam Bukhari nàmbà tírì Imam Muslim nàmbà fọ́ngọ́ ah. èyí tí wọ́n bá pẹ̀lú condition tí Imam Bukhari àti Muslim Bukhari náà bẹ́ẹ̀ni nàmbà five ìjọba ọ̀pọ̀lọpọ̀ mọ́júmọ́ ìmáàmù Bukhari bẹ́ẹ̀ni nọ́mbà 6 nígbà lọ́wọ́ mẹ́sẹ̀tì ìmáàmù Muslim alẹ́ ìjọba tó simple nọ́mbà 7 ìjọba tó ọmọ ìgbà wà ìmáàmù Dumaja ni ìmáàmù Nasai ni ìmáàmù Dumaja uh, uh, ni ìmáàmù Abidawud ni àwọn ìmáàmù yòókù náà bìtìrì níbi rahimahullah ló wà kí wọn. Naam. قال إمام بخاري رحمه الله باب من زار قوم ولم يفطر عندهم باب وانت اللي زيارة مكان كان قاوة تو جاوة لأنه أدوان حدثنا محمد بن حدثنا محمد بن مثنى قال حدثني قال بن عارف حدثني أميد عن أنس رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم على أم سليمة النبي صلى أم سليمة أما أنس جبعين ردعوا بتمر وصمن وامو دبل وصمن حسيبي ببطع قال أعيد أعيد اسمنكم في كسائه اسمنكم في وعائه kíra ní ìdá bọ́ta yìí kíra sí kéde kí bọ́ta fẹ́ di mọ́ ìṣàánú orí ọ̀sọ̀ orí tábìlì mẹ́rin ní bọ́ta bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ní ẹ̀dá bọ́ta yìí padà sínú gbá ثم كان إلى ناهية إلى البيت الوالد لو سبق نليه وصلى غير مكتوبة أي نافعا به دعا لأم سليم وعاس أدواء فم أم سليم وآل بيت الحمار عليه فقالت أم سليم مسلم يا رسول الله مسلم إن لي أويسيا أوي أوي ويسا يا رسول مني بكرة سبيشال أويسا بكرة سبيشال قال ما هي bilani kini bukala to nina kala hadimu kan na anas mo ko mu anas o ma mi yi mo be ko mu ni en to ma bo to dule o mo do re فما ترك خيرا آخرة ولا الدنيا إلا دعا لي به ẹbí ọ̀wá fi àná sọ pé kò wá sí orí ayé àtàkùnmọ̀ àtàyé tẹ́lẹ̀ bí ọ̀ sọ̀rọ̀ fún mi ma tọ́rọ ká ṣáyẹ̀rọ àkíra àníjọ̀ fi orí àkẹ́mọ̀ kan lẹ̀ ولا الدنيا مريعتا إلا دعا لي بسنة ثلاثني قال ورزقه مالا وولدا وبارك له رزق الله له رزقه مالا سني وزقه وولدا ومتقه وبارك له كل سنة فإني لمن لمن أكثر أنصار مالا أنا تعطي إنه أنصاري gbogbo tó lówó jù nínú àwọn ará madina gbogbo tó lówó jù وعدتني يعني ابنتي أمية أنه دفن لصلب مقدم حجاجا بصرة ببدء وعشرون ومية àwọn ọmọ mi tí wọ́n dábàtí mo fọ́ ara mi sí lọ 120 wọ́n láwọn ọmọ sí sí nánà sí 125 fún ara gbé 122 sí lọ́yọ̀ bá mẹ́rànwá àbúrò ní ẹgbogbo ọmọ iná wọn dàgbà 70 years omi 60 years ló ń gbọ́ dàgbà gan-an lo 106 àgbéjù bẹ́ẹ̀ lọ bí ó wà lóyọ ọmọ ọdún mẹ́wàá náà bídí Mọ̀dínà ó bí wa ó tó wá kú ní 96 àtàyè jìrà 1996 ọdún kẹ́ni ẹkún iye ọdún tuntun lọ́yẹ̀ sílẹ̀ wọn ò sì gbà bí bíbí mistake ṣe àmọ́ tẹ́ bá rí bọ́lọ́mọ ọwọ́ àdúgbò ninety years ní kaba ìgbà jẹnu rẹ̀ tẹ́ bá rí ara rẹ̀ bí ọmọ thirty years ni ẹ bá gbogbo àwọn ẹwọ́ ẹ̀kú tó fẹ́ omi ọ̀rọ̀ náà tó kú òun wà ní oṣù àyọ̀ǹg ọ̀rọ̀ àbí sọ́dọ̀ àfọ́nà bí ẹ̀fẹ́ àbí ìfúnbẹ̀sẹ̀ ayé rẹ̀. حديث ما تبع سيدنا اللهم اكثر مالي وولدي وبارك لي فيما اعطيتني وعدت حياتي على طاعتك قال بعد ما شيء ìdájú nípa òtítẹ́ ti gbà rẹ̀ ń gbọ́ gbọ́gbọ́gbọ́rọ̀ owó nípa aláàmà ẹ̀kìtìmáàlì ọlọ́run sí ọ̀pọ̀lọpọ̀ owó fún mi ọ̀wọ́làdì ọlọ́run sí ọ̀pọ̀lọpọ̀ ọmọ fún mi ọ̀bá rí pé fi máa gbogbo wá fún mi náà kọ́ wàtí àyàtì aláàtì ọlọ́run jẹ́ mímí ogun tẹ̀lé sísì wọ́lọ́ ọba wọ́n lẹ́gẹ́ mi ó ní jẹ́ sàhábẹ́ tó kúbẹ̀ yìí Madina ní ànàfi ó di ẹyin sí ní ànàfi sàhábẹ́ tó kúbẹ̀ yìí Madina ó di wa ó dẹ̀lu wọn ó oh sì káyé àwọn àmì ìkúlọ́ mara ní ìkúlọ́ ma 90 years ní ìkúlọ́ ma ó di wa ó sì wà ní ó di wa ó gbọ́ngàn fọ́ra rẹ̀ gbèsè 122 ọdí ah ilé ìwà lè ìpọ̀ olè àwọn gbogbo ọmọ iná mọ̀dábà 60 years ọmọ 70 years mẹ́ta àwọn tó gbèsè wọ̀nyí ó ti yé wa wallahu ta'ala alam náà ẹ̀bá ìpàdàlọ́ àmì ẹ̀bá ìpàdàlọ́ àmì ó gbé kó máa kán ní yọ wọ̀ lọ́rùn àwọn bá pọ̀ sáwọn àwọn tó kàn yín bá dá tó kí kàmọ̀ lásán bí àwọn méjìlá wọ́n tún tún tún fi odi pé mìíràn ọgbà nìkan lọ́wọ́ bí sílọ́rùn náà mọ́ ó rí bàárà lọ́wọ́ ẹ̀kọ́ àmọ́ ten ten thousand yẹn fún àmì ìjìlá ní bíníwálà àyíkọ́ ni wọ́n wájú tó wọ́n bá bọ́ àbúkà sí gbèsè ayé wọn àmì ìlọ́wọ́ bá múdà fún ọ̀rọ̀ sí gbèsè ayé àwọn ọmọ ọlọ́ba ó di yé wa yà fà pé ten thousand ó yà fà ten thousand ó di gbogbo kanáà kọ́ gbogbo ó rí ó di yé wa kí ni lọ́ọ̀ nìyẹn ó lọ́ lóòótọ́ yẹn bá wò pé ah bùkátà àti àwọn ọmọ ìyọ́pọ̀ àfihàn skul wọn àti gbogbo ẹ̀ ọ̀rọ̀ ni mo ṣe ìmọ̀ sọ́rọ̀ yẹn pé ọmọ kan gan kọ́ ọmọ dààmú wa tó wá fi dààmú èèyàn èèyàn tó bá dìtàn ọmọ kan gan wọ́n ti ń sáré báyìí ilẹ̀ bá ti wú ìtú máa wú nígbà wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọmọ náwó sójú oríṣiríṣi ó di wa tí bá rẹ̀ lómi tí bá rí àwọn nǹkan tó wọ́n ń kọjá mẹ́ tí wọ́n ń fámá ọlọ́sọ́sọ́ pọ̀lọ́ sí bàrá ọdí kan yóò ní ọmọ yẹn yẹn kúrò 13 14 years lọ ó paralyze ìdílé fún àwọn àgbàgbà ní wọ́n paralyze ó tí wọ́n gbọ́ paralyze báyìí bàbá rẹ̀ fà lọ́wọ́ bàbá mi tí wọ́n ní apataki ni máa fa àgbègbè láti láti fọ́ kékeré ọjọ́gbọ́n ẹ̀ ni ọ̀ wọ́n ti mi ní mà mú táwọn oró gbégbó lọ́ba tí wọ́n náà àgbàrá àti máa ronú kí tẹ́ ìró báyìí nìsí wọ́n é kéré ó di yé díẹ̀ ní ìdẹ́nu sábà yìí sọ o ó di yé ọlọ́mọ fara ẹ̀ sí wa. naam maaleykum salaam tula. Tí wọ́n ń wo pé nítorí bí a ti kọ́ ní sẹ́yìn lé fún àwọn fọ́mọ́dúnrún máa ń fún wọn. ẹni tí mọ́ nílẹ̀ gbọ́dà ọjọ́ ìbí mọ́ náà yóò ti plan ó dẹ̀ wo oúnjẹ ọmọ rẹ̀ kò dé kí ẹ pàṣẹ sí nǹkan kí ẹ pàṣẹ fún kò sábúrú mbẹ àlẹ́ mi ní ti bàyà níjọ́ kan báyìí ní ti bàyà níjọ́ báyìí arákùnrin kan máa ń bọ̀ wá ọ̀rọ̀ yẹn ti ń kára bó ti sọ ọ̀rọ̀ àkúmí yẹn lẹ́nu ìrìnàkóso ọba adúlówájú kò fún wájú wájú wájú ah lọ́nà àkúmí rẹ̀ olùfidọ́nà lọ́wọ́ anábìnrin ara ọ̀ olè ìsúkúmọ́lẹ̀ olùfidọ́nà lọ́wọ́ olùfidọ́nà lọ yóò rìn lọ wọ́n lọ́nà lórí wa olè ìsúkúmọ́lẹ̀ ọ̀rọ̀ ẹ̀rẹ́bí jẹ́bàlì olè ìsúmọ̀ àkúmí rẹ̀ kọ́ fidọ́nà er, er lọ́wọ́ tó bá sọlé mọ́lẹ̀ ìsúkúmọ́lẹ̀ gan ọwọ́ lọ́nà lọ́wọ́ àbí ẹ̀kọ́ rí so ìyẹn máa pípẹ́ fún kan bá níyàn dáadáa ọlọ́wọ́ àfihàn ó di bọ́lá níyàn dáadáa ọlọ́wọ́ àfihàn ó di yé nàá wọ́n mú sáfúrọ̀ yìí wọ́n lọ́gbà bákan yẹn abimọ̀ ọ̀rọ̀ ti tẹ́ ọkọ̀ wọn lẹ́sì ọmọkọ̀ wọn ní ìṣúra yìí wọ́n ti lè gbé ayé wọn kéré gbè mí ọ̀gá mùsùlùmí àwọn èèyàn wa ńlẹ̀ yìí àwọn arákùnrin kan ọmọ rẹ̀ bí hafiz Qur'an ọmọ arábà ọmọ yẹn pẹ̀lú olè mọ̀ ya fọ́ akọ́ wọn lẹ́kọ̀ọ́ yìí bẹ̀rẹ̀ áfíìsì kúrò nípa ọmọ náà ń jẹ́ àrùn pẹ̀lú olè ó di owó bá ní ká alákòókò báyìí ọmọ ìyàrá bẹ́ẹ̀ kí wọ́n á tẹ̀lẹ̀ àwa lọ má lè gbé e. nítorí wọn ní sáré lálẹ́ gbé e fún sí ọmọ àlejò rẹ̀ sọ̀rọ̀ bàbá àwọn ọmọ tó ń bíkọ́ ìkìdí náà ìkọlù ìkìdí náà ìkìlú bí ọmọ tó bíkọ́ ó sì ti mọ ẹkí yẹn ló ní bùkátà lórí ara rẹ̀ ó sì ti mọ ẹkí yẹn ló di yàrá ara fún kò sí tó mọ pẹ̀lú ẹ̀mọ olóko yìí sì kò lórí ẹ̀mọ ní ara o ó sì ti mọ ọmọ àwọn ṣe mistake ó bá fi bàlágà tó ti mọ ẹkí yẹn ṣe gbogbo tó bá ṣe kò sí tó kọ pẹ̀lú ẹ̀mọ ìmójútó kìí ṣe ọ̀rọ̀ yẹn ní tí ó ikú ní ara wọn náà gbọ́gbà ẹ̀mọ́ ní ọjà ìtọ́ agbọ̀n mistake ni kó ló kún ra ìlànà yìí yọ kó kún masukú ọ̀nà yẹ ti wọn fi kì kí ìdí pé ilá ìdá balaga wọn ni ta aṣara ó di wa dára bá ti bàrẹ̀ kò fẹ́ lọ kò fẹ́ lọ bí ti yẹ ọjọ́ ìlú bí lọmọ ẹ̀ ń jọ ẹ̀yìn ọmọ ìlà zalik lórí pé wọ́n dáwó díẹ̀ pẹ̀lú yìí jẹ́ rántí ìwọ́n lọ́wọ́ kẹ́kẹ́ padà bá travel bá travel lórí tí ó dẹ̀mọ̀ gbogbo owó yẹn rí báníṣà olùkọ́dé inú búùtẹ̀ ní báńkì rẹ̀ olùkọ́ gẹ́rin bá ó ní abúlé àkàbá yìí ó kọ́ fún ìgbàgbọ́dá látò tó dájẹ́ lẹ́nu ó máa fún mi yẹn tí ló bá kọ́ pẹ̀lú agbádá rẹ̀ tó gbé mọ́tò lọ́wọ́ ẹrù bí ó jẹ́ fún ẹrù tí yóò wù òyì inú búùtẹ̀ ní máa kówó sí inú búùtẹ̀ ní máa kówó sí kó ní kó ní búùtẹ̀ ní yọ owó mẹ́rin ní one twenty thousand ní sixty thousand náà kú sọ àrùwá náà. ó ní ní èèyàn ó mọ̀ kọ́ mọ̀ ju ẹ̀sìn má di sí ànábìwá òun wá ń sọ oúnjẹ yìí òkùnkùn pé concept òyìnbó ni pé bí tọmọ láti pé tí nǹkan wéré sọkùnrin ìlú ìjọ lóòótọ́ òyìnbó concept ló pé tọmọ láti pé tí ló bàbá rẹ ò ní ẹni nǹkan tó bá ṣe ìwò ní forty ẹ̀sùn bá ti fọ́ọ̀tì ń dà ó ojú kẹta tí ó kàn án lórí rẹ̀ mọ́ ṣé ìjà àbẹ̀lẹ̀ yìí. ara o kò sí ìjà fún tí o fi kú iṣẹ́ tí o fi kú o fi kọ́ ọmọ ojú ọmọ rẹ ni tí wọ́n sì fi kú ọmọ ojú tó ni ọmọ fún mẹ́rin lọ́fàá kó mi àyìn tí o bá jẹ́ àtó ìdáǹbù rẹ ni nàbí ilá Ibrahim alayhi salatu wa salam nígbà tó fi Ismaila bí Mẹ́kà ìsìláyìn da gbàdàgbàdàgbàdàgbà kò sí níyàwó tí Ibrahim gbé ní Palestine ó wá kí wọn àárùkọ bàbà sí ìyàwó yẹn ìbí ilá Ibrahim bàbà sí ìsìláyìn fẹ́ ìyàwó yẹn ọba ní ọkọ rẹ̀ ńkọ́ ọba ní ojúlọ ah, kíkọ ọdẹ kọ́ńtà bí sínú ẹ̀yà Ismail ọba ní bóyá ó dá ọjọ́ mọ́ méjì bíbá bí mo mú ọkọ̀ yìí sí o kò yí o bá complain ẹbí láyé tó wà lábẹ́ gbogbo mú ní kó tí ìdí ẹran ọ̀jẹ́ rẹ̀ ọmọ náà mi lọ́rọ̀ ọ̀jẹ́ àwọn ọjọ́ pé wà lójú ẹ̀bí dáadáa ìfẹ́ bí ìlú ẹlòmíì ìfẹ́ bí ìlú ẹlòmíì nìfẹ́ láti ẹmọ náà mi lọ́rọ̀ ọ̀jẹ́ ẹmọ bínú

nígbà tó dé tó wá ní bóòlù ní àhàndínlá àhàndínlá ìdúró wọn tó ọlọ́run bá mi sọ fún ìyàwó ìgbàlọ́pàá kò wájú ní kókójú ẹ̀rọ rẹ̀ jẹ́ rẹ̀ dáadáa o ó di wa gbogbo lè fi àti àti òbí lórí ọmọ kiri pé ní ìfẹ́ wa ó anabi sallallahu alaihi wasallam bí sẹlẹ̀ nù léèrè bí nǹkan àfúrí ọlọ́mọ tó bá nù kọ̀ọ̀kan nǹkan tó ń tààrin nǹkan sẹlẹ̀ nù léèrè níjọ pé yìí mọ̀ pé ní ah, kí ó ti yé yìí o kí ni nǹkan ti dúpọ̀ ní ah. ó di wa anabi sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ah, ń pẹ̀lú ó di ọ̀rọ̀ ẹ̀rọ àtìgẹ̀ ni ó di wà tí máa ń kààrà èyí ìmọ̀ àtijú mọ́lọ́ mọ́mọ́ gbígbẹ́ nínú kùkán ó lè bá jẹ́ ẹ̀kọ́ fún wa ó di é àjẹrí ni ẹ̀kí tí máa dùn méjì tí máa wọ́n mi láàdì ní ọ̀rọ̀ sí ilẹ̀ Aisha radiyallahu anha tó على فراشي في بيتي هذا جاء قد بنت الطلبة من قال كده الضوء جاء سلوكه النبي بقى قول لي ما سلوكه أقني له عندكم كلنا بتلاقي خلاص بقى انا لازم بكره النبي المذبان قال يا راو قلو قلو سي عندي ونقول يا عايشه لقوا يا عدو بنت اليوم كمان يكتبوا في àjọ àti gbọ́ so ó ti yẹ àdéhùn lẹ́yìn náà ìbúra tó ti búra ṣe kàfàrà fún un jẹ́mu ká ẹ̀sẹ̀lẹ̀ nínú ilé àrùn ìṣẹ̀lẹ̀ àdúwájú tó lọ bá ń sọ bí ìṣẹ̀lẹ̀ olè rẹ̀ kò sábúrú ń bẹ̀ wọ́n lè máa bínú àwọn mọ́mọ́ ó bí ẹwà nígbà tí ti bíjá sí kájí alẹ́ ariwo ní máa jura wọn lọ àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn ó di yẹn bó di lọ nìyẹn ó bá fọ̀rọ̀ yìí wá kí làwọn ìlọjà rẹ̀ báàbù sọ́mọ́ akéròṣàr báàbù kéèyàn dáwà ní parí oṣù kára imam buhari حدثنا سلطة بن محمد حدثنا مهدي عن جيلان حدثنا أبو نعمان حدثنا مهدي ابن ميمون حدثنا جيلان ابن جرير المترف عن عمران بن حسين رضي الله عنه 1983 أبي كنت لك كانت لك في أنا السنون بما وهذا باب السم آخر الشهر باب عوانك على يوسف عن عمران ابن حسين رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه أوسع له أوسع رجلا وإمرانا يسمع ونبي له النبي صلى الله عليه وسلم وانبي له أراكو نبي له إمران وانبي له أراكو لكنا سيدنا إمران وانقره قال يا أبا فلان أما سمت سررا هذا الشهر sọ gbàwẹ̀ léra wọn ní oṣù yìí sọ gbàwẹ̀ léra wọn ní oṣù yìí pé dídẹ̀rẹ̀ oṣù léra wọn rárá àdúnnù kààlà yá ní ramadan oní mọ̀kúrò ramadan lórí kààlà rájùlù wàgbẹ̀lá yá rasulullah yára òjò lọ́ba kààlà ìdá fàkàkà fasum yawmain bá ti sínú kọ̀ọ̀kọ̀ àwọn ولم يقل الصلاة صلاة صلاة أظنه يعني رمضان مركني رمضان من يسبق الله قال أبو عبد الله قال وقال ثابت عن متعرف عن عمران النبي صلى الله عليه وسلم بسنة شعبان إنه شعبان الله يجب رمضان باب الصوم يوم الجمعة إذا أصبح صائم يوم الجمعة فعليه أن يفتر باب كده باب لجو إذا أصبح صائما يوم الجمعة كده ديدي دارو جمعة فعليه أن يفترع قيا جاوري قيا جاوري وأن أمن اتفاق حدثنا أبو عاصم عن ابن جريج عن عبد الحميد بن جبير عن محمد بن عباد قال رد جابرا رضي الله عنه نهى رسول الله صلى عن صوم يوم الجمعة كرنام أمه بلو جابر كان الإسلام كفر ولده الجمعة نباني نباني وزاد غير عبد عاصم أن يفرد بالصوم أخمن لي أبي عدم أقول من كوبا ولي كوبا جمعة كلاوي بده جمعة كلاوي كلاوي جانبي كفراني حدثنا عمرو بن حسين بن عبس عمرو بن عبس عن قياش حدثنا عبي حدثنا عبي حدثنا اعمش حدثنا ابو صالح عن ابي هريره رضي الله عنه قال ثم سيدنا ابي برجلك سميت النبي صلى الله عليه وسلم يقول وقال بذلك لا يصدمن احدكم يوم الجمعه الا يوم قبله او بعده ó ní ẹnìkan ní yóò gbọ́dọ̀ fún ọjọ́ ojúmọ́ nìkan kó gbà rẹ̀ àti kó gbà rẹ̀ níjọ́ kan síwájú rẹ̀ àbí lẹ́yìn rẹ̀ kárì nípa gbà rẹ̀ lọ́jọ́ Thursday and Friday àbí Friday and uh, Saturday ó di yé náà one thousand nine hundred eighty six حدثنا مسدد حدثنا يحيى عن شعبة وحدثني محمد حدثنا جندر حدثنا شعبة عن أبي قتادة رضي الله عنه عن أبي أيوب عن جويرة رضي بنت عارف جويرة هي يوان النبي صلى الله عليه وسلم جويرة بنت عارف قل له يا اسمي هو يوان النبي صلى الله عليه وسلم قلت له هو صلى وليما ما عايشة آه آه قل له يا إبراهيم قال لي نبقى كما قل له باي قلت له مو بنت قل له يا إبراهيم pé ìwà náà dojú ayé ẹ̀kọ́ ni wọ́n á ní ah ó ní àti òbí ìgbàkùnrin mọ́ lọ́rùn ó di kí ilẹ̀ àìsàn tó rí bá tó tó nìfẹ́ àà ìjẹ́ ọmọbìnrin yóò ní gba ìkùnrin mọ́ mi lọ́wọ́ báyìí ìkùnrin ni ààyò jùlọ ó ní wa jùwọ́ ìrà ó yáyì ó yẹ yàwó àníbi náà ó ní عن جويرة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم دخل عليها يوم الجمعة هذه والوابات إلى جويرة لجوة الجمعة وهي صائمة ممكن انقال له قالت سمت قال من يقول سمت أمس من يقول لنا قالت لا رأى من قبل قال تريدين أن تصومي غدا فلان يقول لا لا قال فافتري olùjáwẹ̀rẹ̀ ó ní yíwa وقال حماد بن حمي بن جاد سمع قتادة حدثني أبو أيوب أن الزويرة أدفع وأمرها تفسر فأمرها فأفترت أو جنب ديوانا أحمد أما حميد جاد جنب برا بكرة لقي مما أبو أيوب لقي مما وات سيدة زويرة قال فورا أنا بدي ẹ̀tẹ́ it is 1987 نعم باب علي يغسل شيئا من الايام لكن مو دوك سبيشال لو جد ما متعاوني حدثنا مسدد حدثنا يحيى عن سفيان بن منصور عن ابراهيم عن علقمه قلت لعائشة رضي الله عنها كان النبي صلى الله عليه وسلم يختص من الأيام شيئا يعني ما ما وجق منه وأنه قال لا يراه كان عمله ديما ديما وكان في بقوة ما شنو يواني وعيكم يتريك ما كان رسول صلى الله عليه وسلم يتريك قالوا انه يتولي السيد فبعوا سنين وقال àmá o ìmọ̀ agbáwẹ̀ máa sàájọ́ ọmọ nígbà tọ́sí ní ìjọ ẹ̀sà náà jọ yòókù ìgbà òtí ala alẹ́ náà 1988 tí ọmọ pọ̀jù báyìí hmm? kí lẹ́wí ọjọ́ àràfàlàfẹ́ mọ́sílẹ̀ káà bí wọ́n wà gbó olóògbé àti ẹlẹ́dẹ́ mú láti fi ọlọ́ba wọn ni wọn láti